ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اعلموا أن في عصرنا هذا تنوعت مسالك السهولة وتأججت نوازع الشهوات وهدى شبابنا معرضا لاتهام ولما في غزو مقتولا ذاق مرارتها المجتمع في غلو وتبشير وانشلال خلقي مقيم وفي ميدان الأفكار المنحرفة والفرق والملل الباطلة لم يتلوث مجتمع الرئيس الأول دين الصحابة بضروراتها فقد كان تحسين الرسول صلى الله عليه وسلم لهذا الرعيل قويا خرج الرسول صلى الله عليه وآله وسلم على أصحابه وهم يتنازعون في الخدع هذا ينزع آية وهذا ينزع آية فكأنما كتب في وجهه حب حب الرمان فقال بهذا أمرتم أو بهذا بعثتم أن تضربوا كتاب الله بعضهم بعض إنما ضلت الأمم قبلكم في مثل هذا إنكم لستم ها هنا في شيء انظروا الذي أمرتم به فاعملوا به والذي نهيتم عنه فانتهوا إن سلامة القاعدة الأخلاقية في حياة الأمة سبيل استقرارها ومناخ قوتها وإذا انحرف سلوك الأفراد أشرفت الأمة على الهلاك وآذنت بالزوال قال تعالى وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا هذا أبطي وله ببطل عليك خلق وهذا ọlọ́run bá ọ dá wa ó sì fi wá mọ̀nà ọlọ́run bá ọba tọ́lá وحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون ọlọ́run ọba ọ̀dá wa fínrín kò dá wa fún kákẹ́ wà láyé kákẹ́ mọ̀ abẹ́ lásán ọ̀dá wa ni mo ní mọ́tò ní ọdún yìí mà ọ̀dá wa fún kẹta tó pàtàkì eré ti ṣe kámọ́tò fún ma jọ́sìn fún èèyàn wá lè jọ́sìn fún ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga kí jọ́sìn rẹ̀ ọlá làáfíà àbíkọ́jọ́ ọlọ́run ọba nìkan mà kọ́dà sàlẹ́ bàbá ìjọsìn. òjò ẹni tí bá ń sin ọba bá ń sin tàbí ń sin lẹ́yìn àti ló láéláé ẹ wá já lọ́mọ ń sin mọ́ṣáláṣí lónìí rí pé lásìkò tá a wà yí àsìkò ẹlẹ́gbẹ́ ni o bí àsìkò ọ̀kan bó ṣe ń dìnnà sásìkò àníbà sallallahu alayhi sí àsìkò àwọn sàhábà sí sí àsìkò àwọn tó tẹ̀lé wọn sí bẹ́ẹ̀ ni ewu pọ̀ sí nínú ẹ̀sìn ewu nínú ẹ̀sìn kan pọ̀ sí. ìyẹn lọ́fàá tó fi jọ́jọ́ pé mùsùlùmí inú ìṣọ́ra gbogbo ìgbà ló gbọdọ̀ wà títí tó fi pàdé ọlọ́run ọlọ́run ní bíbí inú rẹ̀ gbèsè rẹ̀ lọ́wọ́ wa. ẹ dákun ẹja ọlọmọ yìí ké masáàlì kó so ha àwọn ọ̀nà tí ìrújú títí di àsáwọ̀ mẹ́sìn lọ́wọ́ ó ti pọ̀ àwọn àrùjọ oríṣiríṣi àwọn àrùjọ oríṣiríṣi tí kálukó sì mọ̀ rò pé ìrújú lẹ̀ tí ó ti ní máa tí ó ti rọ̀ máa ló ṣe kí ẹni tí ọba bá sí nínú ìrújú yẹn kọ̀ rẹ́ ṣiṣẹ́ tí ó jẹ́ pé ìrújú lásán yẹn ti mú wa. ẹjọ́ lọ́mọ yìí pé àwọn adé tí àtò ti ń fa kálukú tí ń kó bá níwájú ọlọ́run ọba bá tọ́lá rẹ̀ ga iná rẹ̀ ní ìwúni yeye àsìkò ìgbà tí ò sí fóònù lẹ́bù táwọn èèyàn fi ń ṣàbúrú ọ sí àsìkò tí fóònù ti wà kódà nígbà tí fóònù ló dé tí ò sì ṣe hundred fóònù àlẹ́bù aburú àwọn ènìyàn ó tún ojú kéré lásìkò ní hundred yìí tí ó gbọ́ ayé ní dára àwọn ẹ dákun ṣe ẹ jẹjẹ èmi iná rẹ̀ ń jó yìnyín ni látàrí kálukú níkọ̀rọ̀ yàrá ẹ̀ nígbà tí o sì fóònù tí íńtánẹ́ẹ̀tì ò sí ìdánura wọn báyìí mo lẹ ti ọmọ yàwó ìwà wọ̀ràn ọmọ yàwó ti bẹ́ẹ̀ àwọn ti ń sọ àtòrí fóònù àtòrí íńtánẹ́ẹ̀tì ṣe ya bá mọ̀ bẹ́ẹ̀ sọ àwọn bí aburú àwọn tí wọ́n jókòó tì wọ́n mọ àwọn aburú tó ṣe wípé lẹ́yìn àwọn tí wọ́n jọjọ́ ń saburú pẹ̀lú ara wọn kò sẹ́yìn omi ìdókòó máa mọ̀. àwùjọ ibi lágbára inú ewu láwa ọlọ́run láwa ọ̀dọ́ kọ́dà àtẹnudí ọ̀sọ̀dọ́ ọ̀fà wa ń bá kálukú wa di tákẹ́ẹ̀tì oríṣiríṣi ọ̀fà kèé wá ṣe ọ̀fà tí bá àyàn téèyàn á yè ọ̀fà májèlé ọ̀fà tí wọ́n ti rẹ́ tí májèlé ń bẹ lára rẹ̀ lẹ́gẹ̀ẹ́ ni ó bá ti bọ́ sí la àyàfà ní ọlọ́run ọba ló kù fún nínú ìgbésí ayé ẹ̀ àwa ní ọlọ́run ọba ló kù oríṣiríṣi ọmọ wa kọ́rọ̀ àwùjọ wa wá ń tọ́ aburú yìí wò àwọn yẹn wá jẹ ti ń ṣẹ̀sìn ọlọ́run nínú kẹ́lò mi lè máa ṣẹ̀sìn kọjá láti ìlú aláṣẹ ìlú tí wọ́n máa fẹ́ra rẹ̀ mùsùlùmí ló fi máa sàwọn anájà àdá míì bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ sẹ̀sì wọ́n tún wáyà láti wà áhìláàbù máa mú rọ̀ kò sí eléyìí òkú rọ̀ ọdún méjèèjì kì í pé báwọn. àtàṣe jù àtàṣe ìlú kò sí ìtọ́lọ̀ wọn bá fẹ́ nínú méjèèjì kéèyàn tó wá lè rẹ́bi tó jẹ́ òun níwọ̀n tó nínú mùsùlùmí láyé lójì òní wà láyọ̀ wọn. mo fi ọ gbogbo ẹnu mo fi sọ mo tún fi ọlọ́wọ́n bá múra sí ọwọ́n ọmọ níbikíbi lórí ilẹ̀ aláṣẹ ìgbóhùn sí ń kà nínú mùsùlùmí aláṣẹ jù nínú mùsùlùmí wà láì kò sí ń kà ẹni tó wá wà láàrin wàtúwàsí eléyìí tó ti pé wàtúwàsí ńlọkọrọ orí ẹ̀ ló ti jẹ́ ìsìláàmù lé lórí ọwọ́n àpọ̀ ọwọ́n àpọ̀ kò sì ṣe é mà pẹ̀lú wọn ṣe é mà pọ̀lọ́rọ̀ ẹnu. àti náà ní àjẹ ara tó yẹ kó ní àjẹ ara tó gùn kó àjẹ ara ẹ̀kọ́ ẹ wo ìwà tí a bá máa dúró ṣáàjì tí ń bẹ lórí ìwà mùsùlùmí èyí ó rò wípé ọlọ́run ọ̀bọ wò lórí ẹ̀ rán ànábì wa wà lọ. torí wà ìwà ìwà iná máa mú iná máa gbójú ẹ̀ lóríṣiríṣi wà ṣùgbọ́n nítorí níbi àti ètò níbi ẹ̀sìn àti ètò bá wà ẹni ọba já láti ètò níbi ẹ̀sìn ìwà láti ètò ní ọmọ wù ẹni ọba já láti ètò níbi ẹ̀sìn àṣejù ẹ̀sìn yẹn tó lè débi àṣejù wà bí ọba já láti ètò níbi ẹ̀sìn kò ní dínà sílẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀ lè dọ̀bálẹ̀ fọ́ màná lọ́dọ̀ sáfẹ́ sọ fún wọn kò lè yàn rí mo fi ni o kò ní jìnnà lẹ̀ lẹ̀ pàápàá ó ti pàkúta lẹ̀ ó bọ́ nílẹ̀ ó ti kúnlẹ̀ ó ti dọ̀bálẹ̀ ó ti kún áá lọ́dọ̀ yìí èèyàn ní máa dọ̀bálẹ̀ lọ. bí àbẹ̀lẹ̀ olóyún kan lọ́wọ́ ló ń rí lọ́kọ̀ àhàbùnà inú ọkàn ọkàn lọ pàtàkì ọkàn lọ pàtàkì àwọn èèyàn kan ti fi kó bẹ́ẹ̀sì lọ rẹ̀ rẹ̀ ìwé náà láti wá ara láti kọ̀mẹ́dẹ́ kọ̀mẹ́dẹ́ bàbá ẹ̀ òsì tán ọ̀rọ̀ ẹni láwọn fi pẹ́ra wa lẹ́kọ̀ọ́ tó lọ́rọ̀ àpọ́nlé lẹ́nu. àwọn abùjẹ́kù àwọn ìtayọ àkàndínú ẹ̀sìn ló kó bá. kaníbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a náà fi dìbà tẹ̀wọ́ mẹ́ta Abubakar radiyallahu anhu ọ̀rẹ́ ànádùá Muhammad sallallahu alayhi wa sallam ọdún bíi méjì náà làwọn bíbí jùlọ ọ̀rẹ́ ni á lọ́ọ̀dì súnmọ́ra wọn lọ́jọ́ orí bàbá àbúbákírì òsì ìsìlámù lọ́kọ̀ sí àbúkọ̀ hafa lẹ́yìn tí anábì sọ́lọ́ wa gbà ló maka àbọ̀tán òun náà wàá lò bẹ́ẹ̀ sí islam gbogbo orí rẹ̀ ti fún un dáyàyà kò sí ẹnu dúdú kankan bẹ̀rẹ̀ wọ́n wá mú bàbá nítẹ̀ kọ́ máa tẹ̀ pàbọ̀ káwọn máa mú bọ̀ káwọn fa bàbá lọ́wọ́ wá sọ́dọ̀ àníbọ̀ Muhammad bàbá àbúbákírì tó tó kò sí ẹ̀ méjì ń bẹ̀ pé ipò bíi bàbá ní fún àníbà Muhammad sallallahu alaihi wasallam bí ẹ ṣe wáyé mú bàbá yìí ah àníbà Muhammad sallallahu alaihi wasallam ó lè ṣe tẹ ẹ wá amádúró bàbá yìí wá ibà ti fi bàbá lékè mi ọwọ́ àbá bàbá bẹ́ẹ̀ ta fúlàmù yìí bàbá àníbà sallallahu alaihi wasallam kẹ bá fi ilẹ̀ lé kó jẹ́ pé mi àníbì ọlọ́run ní wàá bá bá a àwọn àṣeyìn tó ń rẹ̀ wà lọ́ọ̀lì oṣù kó máa wà àwọn àkejù inú ẹ̀sìn wà lọ́ọ̀lì oṣù kó máa wà mùsùlùmí ẹ wà máa wà kó mùsùlùmí náà lè fi wà máa ṣé ló wà mùsùlùmí nù kí ṣe wà gẹ́gẹ́ láì sàní ẹ̀sìn ẹ̀sìn ni ọwọ́ àdìrí pé ṣé mùsùlùmí ló rí pé gbogbo ìjọ jíjẹ ni bọ́bá lọ àṣà láti yóò lọ rẹ̀ láti kọ́ ní yóò lọ rẹ̀ láti aráfà níjọ́ mélòó yóò ṣe gbọ́nà dáná sẹ́yìn káàkiri. bí ṣe ń tẹ tẹnu ẹni tó ti ṣe lẹ́nu ó wòye pé mùsùlùmí tó bá ti àtọ̀ sóhun ó lọ bí àṣà ó ti dìbò yìí. sẹ́lẹ̀yìn òní ẹ̀ka ń wo báyà ni ó kẹ́ máa ra jáde súná ó ti yà. àìrẹ̀ àwọn akẹ́ni kọ́dà àti sí àlọ́dọ̀ ìlú ìjàgbá náà ní sí àbá pé lórí ọlọ. wọn bá àwọn sára àwọn aládàá ń bẹ àwọn kan àwọn náà lásán àti àwọn kọ́ni àwọn náà lásán láti àwọn náà ti di yàtọ̀ láti sára tiwọn náà lẹ. wọn kàn dá ojú ẹrú báwọn àwọn bá tiẹ̀ lọ. àwọn ní dàbí ní dàbí àwọn náà tó kọ̀ lọ́rẹ́ rẹ̀ rẹ̀. gbogbo ẹ̀ wá jà gbogbo ẹ̀ wá jà ẹja kò sébà wùdà nínú Muhammad sallallahu alaihi wa sallam. alẹ́ sì yìí kì í máa tẹ̀sí ẹ̀jẹ̀ kì í máa tẹ̀lé lóṣù rẹ̀. lórí pé mi tọ́mọ ẹ̀jẹ̀ mo tó kọ́kọ́ dá àpò ẹ̀jẹ̀. kì í yẹ sí Òṣogbo kì í yẹ tó bẹ̀rẹ̀ Nàìjíríà kì í sẹ̀sì tó bẹ̀rẹ̀ nílùú adúláwọ̀ ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ láti ilẹ̀ lágbáwá ni lárúbáwá ni tọ́nà òfin gbogbo ẹni ọba nígbàgbọ́ náà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ọba nígbàgbọ́ ní pàdánù tó ń gbàgbọ́ lárúbáwá ni tọ́ba pè lọ́mọ áfíríkà ilé ìlú tọ́ba jà kí lárúbáwá rẹ̀ àdébí tó ń gbàgbọ́ òyìnbó ni tòun ṣùgbọ́n Muhammad náà ní jẹ́ kí ọjà pé Muhammad tó ń gbàgbọ́ lárúbáwá ni ọmọ arákùnrin ẹ̀sìn ilé ìtọ̀hún kò lásán lọ́sùn kọ́ bá àmàkì ẹ̀sìn yìí ilẹ̀ lárúbáwá ni wà á muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́nà ìran nígbà ayé ẹ̀ náà àwọn èèyàn ọ̀fẹ́ má ṣàṣeyọ wọn ọ̀fẹ́ má ṣàṣetò àṣetò ó dínà rẹ̀ anaba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ajáde sáwọn sàbẹ lọ́jọ́ kan lẹ́nu ọ̀nà alẹ́ nìkan kan lẹ́nu òkú wọn wá ń pa àmàlà wọn lọ ilé ọjọ́ ayé àkànnú àlùkò àlù ilé ìnáwó fújọ́ mi lóbi ń takò kí ni à ń takò wọ́n ń takò kádàrà wọ́n jọ ń kó láàrin ara wọn hadith ń bẹnu muslim imam ahmed abid ọlá làbíyà wọ́n bá kọ̀ bára wọn lọ sí ìbá máyà fún wa eré náà báyà mí kan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ti dùn dùn àwọn aláṣẹ ìlú àwọn ọ̀dà àwọn ará àwọn ayà kan ìlú aláṣẹ ìlú náà ó tún dá àwọn ayà kan wá àtàwọn àdìsí mi òun ló tún lè ní tòun àti ìwà mà ń gbọ́dọ̀ wà lóṣù ayé ìlú ọ̀sán bíyà. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ابن مسلمين دي واحد أنا بواقع المسلمون صلى الله عليه وآله وسلم أنا من هذا مريض تدور أن تريد بني مسلمين دي ليش ها أبي هذا أمركم لأنه رواية عنه شاء شطر من كانوا بعد عن تفعن kẹ́ máa wáyà wá kẹ́ máa lọ káńtà ara ní. nínú ìwáyà mi ó ní àìlè hàrà sí ìtọ́nà tó ṣe dàyò ìwáyà mọ̀ fẹ́. ṣé tọ́lọ̀ tó rẹ̀ dáínú ẹja tó sáà nípa Muhammad sallallahu alaihi wa sallam. oníṣàṣẹ tọ́lọ̀ ń pa inú àǹtí àtọ̀rẹ́bù kìtàbà lọ́ọ̀hì bàbáhùn ìbàbẹ̀ kí ẹ máa fà lùkùrọ̀ ánì pẹ̀lú ara wọn. kílíà nínú tírà ọlọ́run tó yé tí hadithi tó sàlàyé rẹ̀ tó yé kẹ́ẹ̀mí ẹ̀rẹ̀ kẹ́ẹ̀mí ìkẹta tí ò ní ilẹ̀ bá bẹ̀rẹ̀ hàlímọ́ tẹ́ ẹ bá ti wá hàlímọ́ báwọn lórí bẹ́ẹ̀kì tí ẹ̀rì mọ̀ sọ̀rọ̀ ayé ẹ jẹ́ bá alákojú ẹ̀kan tí ọ̀dà tọpanilẹ́rìí tọpanilẹ́nu àníbà musa sọ̀rọ̀ àti òṣùnàlà ọlọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tí ò tó tọ́lá tí musa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọlá kò tó tí mú sáríwájú ọlọ́run bọ́ bá tọ́lá rẹ̀ ga torí kò sínú olùlẹ̀ àgbè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọgbà fọlọ́ èyí ní ìkẹ́kọ̀ọ́ ọlọ́kọ̀ ẹ̀nà wa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n wá jọ wá àjò lọ Ọ arọ́ rọrùn. láàrin àwọn méjì ẹgbẹ́ rẹ̀ tí ń ṣeré ó sì pa àní musa wà ilé yóò lè. àbá àtọ́nà wọn ni akọ̀dáríjà náà sọ ẹ̀rọ kí yíyá tàbí ẹ̀kọ́ yìí náà sí ó sì pa ẹ̀mí ọmọ ọ̀dọ́ tó fi fẹ́ẹ́ ó sì bẹ̀rẹ̀ títí ayé ẹ̀ yóò sì pa ẹ̀ kí ni tó ṣe yóò dáa ibi tẹ́mi lọ fún ọmọ ibi tí ń lọ ni mo wá dé wò làwọn wá wò lé pé kí ló mú ọdún tó lè pọ̀ náà kí ló mú tó lè pa àwọn akẹ́kọ̀ọ́ ká lórí pé kékeré.

ẹni tó bá ilé gbà pé ọmọ ilé pé ọmọ yẹn ń kèfèrí ó ti pé ẹni tí èdè kèfèrí ń kèfèrí àyànjọ́ lálẹ́ wa lọ sọ́lá ń sọ pé tọ́wọ́ bá ilé sọ fún ẹni tó tí èdè kèfèrí pé kèfèrí ni kúfùrù yẹn padà sórí ẹ̀ adébíyẹ ojú ọjọ́ bá gbà fọmọ kèfèrí ni ó ti kèfèrí ẹ àwọn tí wọ́n sọ pé kèfèrí lọ́wọ́ wọn náà wà ní àwọn ti dà mọ́lámù yìí ká fèrè káàpì fọwọ́ káàpì lọ́dún ẹni tí ọba gbà fọmọ kèfèrí tọ́ba yẹn lè pè mùsùlùmí kan gba pé kèfèrí ń kèfèrí nù àti pé kèfèrí lòdù wàhálà bá di ojúmọ́ tí wọ́n bá ń kàfà rà rà àwọn tó ní mùsùlùmí ni ó kàfà rẹ̀ ló pè ń kèfèrí. nítorí pé ó pè ní mùsùlùmí ọ̀dà pé kèfèrí ń kèfèrí nù ó pè ń kèfèrí ọ̀pọ̀ ń jẹ́ kèfèrí ń kèfèrí nù ìjàmbá náà. ewu táwọn yẹn lẹsẹ̀ náà alẹ́ bá Muhammad sọ̀rọ̀ bá ẹni wò lẹ́sẹ̀ wá dojú ẹ̀sẹ̀ wò ẹ máa mélé ẹbí kàndélé ẹmẹlé ẹbí dundélé lánàá àlámàrí tó ní ọ̀nà tó yẹ kóró tọ́nà kedere tẹ́sán làwọn àlùkalẹ̀ ìgbà wọn bá ti rí báyìí ọ̀nà tẹ́sán ti wá rí tọ́ba ti rí báyìí ọ̀nà tẹ́sán ti wá rí tẹ́ ẹ bá ti di ọmọ àdébà mọ́tàmọ́ sọ́mọ́mọ́ kọ̀sọ́ fún òun fi ìjà kan lè fún adùnkì táàkùn wọ́n sọ́mọ́ náà ó sì ní tẹ́ ẹ bá ti di ọmọ ẹ̀mí sọ́nù ẹ̀dá òkú wa ló kúkú fún wa ọba fún wàhálà anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní òǹdóró lẹ́ni ọ̀bẹ́ẹ̀tù ẹ̀wọ̀n tọ́lọ̀ ń bá fàyè láṣẹ ní alukọ̀ránù màmá ló dé yìí ó ní ẹ máa lò. wàlẹ́bí nuhiyitu mẹ́hìnbù ìtọ́lọ̀ ń bá kọ̀ fún yín fàyìntàwù ẹ̀jáwọ́ ń bẹ̀ ṣùgbọ́n àtọ́júbọ̀ ọ̀rọ̀ gádàrá èlé gbà ọ̀rọ̀ tó nígbà èlé gbà mọ́ṣálà kan bẹ kọ̀dọ́rọ̀ yìí ìdásọ́ra mẹ́rin ẹjẹ amójú tẹsán ọlọ́run tó bá tó láàrin ká gbogbo nǹkan yìí ni wá ń da ìwà wa ẹ dàpọ̀ ẹni ọba sọ wípé ọmọ lágbájá ẹni tí òfin kẹfẹ ní ti kẹfẹ ní sọ bàrà màtí kò ní lára màtí mà ẹni tó sọ fún kẹfẹ kẹfẹ kẹfẹ ní tó yẹ gbé pé kẹfẹ náà ti kẹfẹ tí ó sọ lámà gbogbo wọn kálukú wọn lọ́wọ́ á tó rú kálukú náà ló ní hadith jẹ tó jẹ pé wẹ́pọ̀ mi ni tí mò ń lò. àwọn ibi tí ẹni ọba ti kẹfẹ ní kẹfẹ ní kúfùrù ọ lẹ́ni tiẹ̀ ẹni jẹ́lẹ̀ ní pé ẹjọ́ ọba kékeré ní kékeré kékeré wàhálà wá sí ibo láwọn àbàdà ibo láwọn àbàjá mùsùlùmí àti mùsùlùmí tó ní bákan náà ọkọ ìyàwó tó ń tọ́ra wọn ní sọ̀kan ara lójú tó bá ó àwọn àpilẹ̀ ti wọ́ ibi tá a ti yẹ á mẹ́kọ̀ọ́ bá ti gbáyé bá ti ṣẹ̀sìn àmúyàtì bẹ́ẹ̀ àwọn ṣòwòrò náà ní kálukú àti ìwé ẹ̀sìn bí ìgbà tó ti para rẹ̀ ọgbọ́dọ̀ gbá tèmi nìkẹ́ ọ̀hún gbá tèmi wọ́n lẹ̀ ọ́ tí wọ́n bá ní ẹlẹ́yìn yìí sòkò ńlẹ̀ kankan mọ́ nínú ẹ̀sìn tó dábùkù wọ́n ní jẹ́rẹ̀ tí bá tún máa bá lọ ní onílàárí àmọ́lá ọlọ́run ní dáwùjọ wa rú ọlọ́run ní dáwùjọ wa rú ọlọ́run ní jáwa mùsùlùmí ó jẹ́ sábàbí àtikọ́ ìbú mẹ́sìn. ọlọ́run bó sànù ẹ̀yìn كل شيء قدير الحمد لله والصلاة والسلام على رسول الله هذا بطلون كان يقولون صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم ẹ̀dá kan ìyẹn ń sọ̀rọ̀ bá jọ bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí ìjà lọ́mọ ní kí máa máa tún ìwà wa sí i. sábà jẹ́ káwùjọ wọn lálàáfíà sábà rí ara wa lórí àtàlù lórí ibú láti kójọ tẹ́mi ọ́ papọ̀ tọkàn ọ́ papọ̀ sára ọ́ papọ̀ á tún wà wá sí i. ìwà wọn dáa á tún wà sí i. kí orí ibú bá ti bá ìwà orí ibú ọba ń lọ wà á máa wo bẹ́ẹ̀ àárín ìwọ àtàwọn ọmọ àyá rẹ ti rí ìwọ nìkan káníwọ̀ nìkan wá bímọ máa ọmọ àyá rẹ òun náà òun bímọ mẹ́rin àbọ̀ bí mẹ́fà ọmọ méjì àti ẹ bá ti sọ̀tà kú àwọn ọmọ nínú ọ̀sọ̀tà fún mi láwọn ẹ̀ṣà ẹ wà àdánwò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. wá wo ni tí wọ́n bára wọn sọ̀tà lórí àwọn àmàṣá àfẹ́sọ̀kẹ́ta ní àbẹ̀yẹ ẹ̀ láti gé wọn bára wọn tí wọ́n ọba ti dáa tí kálukú ọ̀sán àlọ́ ọlọ́run ọba máa ń dáa jáde fún ọ níbi ìtọ́nà ọba tó láàrin ká tó pa láṣẹ wàhálà lè parun ní mọ́jẹ. wọ́n yí bá rọ́jú náà anamílẹ́kì akọ́wọ̀ yẹn sáré ọlọ́run náà bá fẹ́ pàlú nìkan. àmọ́rún náà mú tọrọ fi hà àwọn aláyọ̀ pọ̀ra abẹ̀ láti fún ọmọ àgbàdo. àwọn aláṣọ̀dọ̀ aláṣẹ láṣọ̀dọ̀ lórí kálukú àmọ̀ tẹ̀lé tẹ̀lé fọ́nmọ́n gbogbo ọwọ́ afọ́jú kọ ọlọ́ni pàṣẹpọ̀ alẹ́ ìmọ̀ ẹ̀ pọ́ùn ọ̀rọ̀ ọlọ́run ọba gbéyà ọ jẹ́ yóò wá dòdòdó lórí ẹ̀ fẹ́dẹ̀ márùn náà ha àtẹ̀dùn yẹ̀rọ ọlọ́run á pa àwọn àrùn pàpàpà lórí ọba fẹ́ kó bá wùdọ̀ tó o sì fẹ́ lọ́wọ́ níbi ìbàjẹ́ àwùjọ tó wà ẹ̀ tó wà ẹ̀ sí tó ọ̀kẹ́ rẹ̀ sí máa tẹ̀lé ní tó clear nínú ẹ̀ ní tó hàn ẹ̀rí ẹ̀ tọ́tọ́ bá wò dáadáa ọyọ fún ọ̀dà báyìí olóyè ò kílẹ̀ àdáadáa lọ́dọ̀ fi gẹ̀ ó lè kí ẹsẹ̀ máa wò dáadáa bí ẹsẹ̀ ní ìyá. tọ́lá lòmíì yóò ṣàlàyé fún ọ látàárọ̀ dalẹ́ tí ń sọ òní yọ torí fóun náà kò yóò náà yọ àwọn ó yẹ kó ti jẹ́ ìdí tí mo láti sọ ní kò mi tọ́lá àbá kan náà sọ báyìí ọ̀ gẹ̀ẹ́sì sórí dáhà eléyìí tó bá ti àníyàn tọ́nà sí ọ. anábà Muhammad sallallahu alaihi wasallam hadith yẹn kà ọ̀rọ̀ lẹsẹ jẹ ẹnìkan náà wọn fàájú àníbi sọ wọn sọ orí òun lómi olóòrùn orí nítorí ọba ní tó kílẹ̀ àti báwọn tó kílẹ̀ àti ọbáwọn aláàánú sí ha àmàṣà ó ní ọmọ jẹ́rìí lórí ẹ̀ ó ní ọgbà kó o dìbò kó lẹ́sìn ẹ̀ ẹni tí bá ń ṣe bẹ̀lùbẹ̀lù tí ò yí ọ tí ò yá wọn ti ń ṣàlàyé rẹ̀ fún sọ́ra mẹ́rin ìbẹ̀rẹ̀ ni wàá wò sí dáa lèyìn ó ti dúró lórí òdodo ẹ̀sìn tí ó dùn onídùn omi pé nǹkan tí mò ń jẹ́rìí lé lórí ọ̀dà mi lójú mo fẹ́ pàdé ọlọ́run pẹ̀lẹ́ ẹ dábòó ọlọ́run bọ́ sáà ní èmi àti ọlọ́run ní járe pàrọ̀ ọlọ́run ní dàrá àmàlí wa ló ẹ dákun láti tún àwùjọ wa mùsùlùmí láti tún àyàn ara wa láti la ara wa níbi àti àtàkì ètò ẹ̀sìn táàdì sọ látàárọ̀ àwọn ẹbí ní ìkàtọ kọlá jù ẹbí wà lọyọ ní ìkàtọ kọlá jù mo bẹ̀ wá nítorí ọlọ bó ti wulẹ̀ kálá àmọ́ ni ìwádìí ọlọ́run ní ìdá ìyàwó mi a bá ti fìyàwó fẹ́ bí àwọn wa bá níbi tó kù sí ẹjá àmọ́ kọ́ àná níbi tá a kù sí. mọ́jọ jẹ́ oògùn tó fi wo tí ń ṣe wà ìyàwó rẹ̀ sàn ní kọ́ máa lọ ilé wọn ẹgbẹ́ra ni orí ibú tó pọ̀ ní ma ti bẹ̀rẹ̀ jáde ní lámẹ́sà ẹ kọ̀kọ́ bẹ̀rẹ̀ sùúrù tó pé tani ọkọ̀ mọ̀sọ́lọ̀ èyí lẹ́sí fún abí márùn àbí mẹ́fà àbí mẹ́rin àbí mẹ́ta yọ èyí gbà ó lọ́kàn lọ kó bá wọn mọ̀ òun lásán òun náà mọ̀ òkè àbá wọn lẹ́sìn bàbá ni ó kó bá mọ̀ òun lásán ẹ wà kó wọn jà sí mu ẹ jà sọmọ ọmọ tí wọn ń jà sí yóò wà fún sọ́wọ́ àwọn tí ó gbà bọ́ọ̀lù làwọn bá rọ ní àárọ̀ fún ètò ìlú ìgbàgbọ́ lọ́kọ̀ kàfáyà bàbá rẹ̀ àti ìyá rẹ̀. bí ó sì kàfáyà wọn náà bó ibi ọba já láṣètò tó bá ti ná àwọn aláṣètò lọ́gbọ́ sí kò ní nísìnyí àrùn mọ́tò yóò láwọn ní nísìnyí. wà lọ́wọ́ adé ọmọ ọdọ ọmọ ọlọmọ gbọdọ máa nà ẹ dákun já sí ẹbí àwọn ẹbí tíyà àti bàbá bá pawọ́pọ̀ lórí ẹ̀sìn ọlọ́run kí wọ́n á pawọ́pọ̀ tọ́ wà wọ́ọ̀yà máa ní padà ọ̀dà àpòpọ̀. àwọn ará àmójútó ọmọ wa àwọn àtẹnudẹ kájú òbí láti máa ń tẹyẹ ká mà lọ́mọ wo òbí ìjà láti nígbà tó bí ọ̀bà já láti lọ́mọ wo òbí ìjà láti jù nígbà táwọn akẹ́kọ̀ọ́ ìwà sọ láti wọ́sàkóyà tá a si mà tá a kọ́ tọ́nà sí abí òòrùn ní nàìjíríà ọ̀sán ìdádúró náà yàtọ̀ ọ̀sán kò lè rújú tẹ́yìn bá ti ń sin ọlọ́run pẹ̀lú ìtọ́hà tó clear wà lọ́yìn ní problem. ó sì ní dọ́dọ̀ ọlọ́run kọ́nà máa bí ọ lórí tí ó máa sọ nítorí máa sọ ní òbí ọlẹ́rẹ́ ẹ dákọ̀ ẹja bójú tẹ̀sán ọlọ́run. ẹ kíkọ ọ̀sán ní láti ṣe sùkúù ló ti wọlé ìta tó ti dà wọn máa yìí ọ̀nà bọ́mọ ó ti wò pé sùkúù lọ́mọ wọn máa lọ bí ó ti ṣe ìbò dáadáa tàbí bí ó ti bá àwọn ọmọ olówó pa ẹ̀yìn kan lè bá ẹ̀ ẹ̀fẹ́ lọ́jọ́ wájú lọ́jọ́ wájú tí ò sí mọ̀ bóyá ọmọ wọn dá bẹ́ẹ̀ àwọn ọmọ lọ sí fún àwọn jòkó tàbí sùkúù àwọn ṣẹ̀lí ẹ̀rẹ̀mí àwọn méjì kẹ̀mí lọ́sẹ̀ ní ẹ̀yìn náà yóò bá yọ ọmọ jẹ́ níbẹ̀ lọ́wọ́ àwọn òbí o tàbí bòmí náà tá a mọ̀ mọ́ lọ tí ó lọ tàbí sukú mẹ́ náà tá a mọ̀ mọ́ lọ tẹ́sí rò ní balance àwọn sukú mẹ́ táwọn mọ́ fà kan àwọn sukú mẹ́ táwọn mọ́ lọ dáfù àwọn sukú mẹ́ tó lè gbé àwọn mọ́ máa kálàǹdà wọ́n kà lè bọ́ jẹ́ sukú tì mú lọ́wọ́ ọ̀gá ẹ̀rọ àkókò yìí tọ́lọ́ ilé ẹ̀kọ́ náà kópa tọ́pọ̀ ọlọ́ni ní ẹ̀ka Al-Qur'an yẹ́ ní ilé tẹ̀sí ìhìyà àpọ̀ Al-Qur'an yìí torí pé ní ẹ̀kọ́ la ẹ̀kọ́ ọdún rẹ̀ lẹ̀kọ́ tó lálàáfíà tí ò ní sẹ́kọ̀ọ́ tí ó lálàáfíà. ìdá àwọn mùsùlùmí náà ti nílẹ̀ ìwé de odi tó ọlọ́run bọ́ sọ àná ẹjẹ́ ń parí ẹ̀kọ́ lẹ́yìn ìdí ń parí ẹ̀kọ́ pé ọlọ́run bọ́ wọlé ẹjẹ́ bẹ̀ kó lánà pàdé dáadáa kó fi wá sùkò ńgẹ́ dáadáa ẹnìkan náà àwọn sọ́lá oní man amdọ yàwó ma min amúri yìí ilà bí hafi kọ́kọ́ àwọn hamdin ajá àwọn majdin bana àwọn hamdin asọ́yà. أو خير سمعه أو علم اقتبسه فقد حق يومه وظلم نفسه ẹni ọba ti lójúmọ́ ọwọ́ awo ọjọ́ rẹ̀ sílẹ̀ fi sú kìí ṣe pé ìwọ oníwọ̀ kan tó wà lọ́rùn rẹ̀ lọ́dà padà kò rí dá padà ìwọ sì tún bẹ lọ́rùn ìyàwó bẹ sí bí yẹn. ọjọ́ sí yìí àwọn tó tún sọ̀rọ̀ ní lórí mú wa kò tó kò tó lo àsìkò yẹn láti bí òbí ọjọ́ wájú ẹ̀ lórí ìtọ́jà ẹjọ́ ní òbí ṣe ẹjọ́ àwọn ọlọ́run ẹlòmíì gúdù níbi irú ẹjọ́ níbi irú àìníṣẹ́ sì kú ọlọ́run gbogbo aláṣẹ níbi àníṣẹ́ tó o tó o lè sẹ́fẹ́ wọ́n gẹ́gẹ́ aláburú ní ọ̀rọ̀ fáburúkí aburú náà náà bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù fíìmù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn ẹ̀yìn ẹ̀kọ́ tábà ó lórí ọjọ́ kan ó rí mọ̀ tuntun kan àti ọ̀pọ̀ kankan sí tó lékún lóyè sí onífàkọ̀dé àkọ̀dé àkọ̀yàwó eléyìí ti ọjọ́ wúlé wà bọ́ọ̀lù àmàlà ṣàbò ó tún ṣàbò sí fẹ́mi ààrẹ wọ́n àti ní ti alábòsí fẹ́mi ara wa ẹja mú ẹja mọ̀ pé fún Islam ẹ̀sìn ọdún wọn sì ọdún wọn sì lọ́nà ọba ọba tó àrẹ dákùn káàkiri yóò fi àṣẹ إنه على كل شيء قدير بإجابة جدير أقيموا الصلاة